أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكركم الله وبعلا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́ ọlọ́nkún bá nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa iná ni síkírà àbí ìyàwó afkar àgbọ́yé nípa àwọn àdúrà tẹ́ kí ẹ máa ṣe àtàwọn ìsìnmọ́tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ìyà máa ṣe ọ̀nà tó bá súnnà mu al'umma níbi muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn akára òjire nǹkan nífẹ̀ẹ́ sí jùlọ ni àdúrà ájò látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sọnù ìgbàgbé ájò ni ájò ni ájò ni àdúrà ni ọlọ́run ọkọ̀ ájò ọ̀pọ̀lọpọ̀ sọnù ọlọ́kọ̀ wa sànàfáwa abdulrazak ibn abdulmohsen albazar lẹ́sàn àrẹ̀gbẹ̀lú tíra yìí tí wọ́n sọ̀rọ̀ ìfọ̀ nípa fífúra àjẹ́ ìyà ẹ̀gbọ́rí tí a ń kí àdúrà gan bó láti máa ń sàdúrà kálábójú àdúrà pọ̀ wọ́n lọ́kọ̀ àtàwọn ìrántí ẹni tó sọ̀rọ̀ ayé fún mi ní ìjẹta ń gba àyàmí ń sọ̀rọ̀ ní àwọn òbí òun níbi tí wọ́n rọ̀ wọ́n bí ni pé lẹ́yìn àtàkùjọ sunday kò sí tó pẹ̀lú òun àmọ́ kúkàdùjọ sunday tí wọ́n mú ọdún kúkà láti báyìí ẹni kò rọ̀ lè fi jáde àgbàdo sunday sunday òun nígbà christians náà múra ọjọ́ sunday lọ sí ìtúwọ́n kàkún yẹn bẹ́ẹ̀ làwọn náà múra àtàlátù yẹn tí wọ́n kà fún ní fúkà tó ń pẹ̀lú ọkọ̀ ẹ̀rọ tó ní mi lọ sunday awo àwọn èèyàn kan kó ló ń kọ̀ tàbí mi lọ sí káńjọ kan ní mo á tẹ́ nìkan lọ sí ká mo á rí gbọ́dọ̀ sí dárí àkọlá ó sì kí ìdíwá lẹ̀ kó ló wá rí kí káì kó wá mi wọ́n ń kọ́ nǹkan lọ́kọ̀ náà ni nípa ìyá mi ni pé ó òun fi kí ọmọ náà kọ̀ mi yọ ń sísà ó ní nítorí pé ní fámìlì àwọn oníkìlì kìkì ní omi kìkì kìkì lẹ́bí ọlẹ́sìn ní bàbá òun àti màmá òun wọ́n yẹ jọ sóbi pé wọ́n lọ àtàlátù nìkan ẹ̀sìn ẹ̀sìn wọn lánàá wọ́n mú àtàlátù báyìí lẹ́rù pé wọ́n àtìmọ̀ tuntun ni àbí wọ́n lọ dájú every Sunday ó ní yàtọ̀ sí ìdíkọ̀ ìsìnkú school ló ti wá sílé àwọn Tanzania ọmọkùnrin tí wọ́n á fẹ́ yìí lóun ló gbóhùn lójú lọ sí yunifásitì nítorí tá a tó sẹ́gùsẹ̀ àmọ́ kò á fẹ́ òun fẹ́ àwọn èèyàn òun òun fẹ́ kọ́lẹ̀ òun fẹ́ kí àmọ́ náà rẹ̀ títí wọn ní o kọ́lẹ̀ kò ní sílọ́wọ́ ní sílọ́wọ́ ní sílọ́wọ́ òun gan níbi bíbí na nílé ní ní wúmọ̀ yẹn kò jù ní yunifásitì wọn ẹbí tó sinú gbogbo yunifásitì wọn kò gbọ́ òun níbi àwọn ọmọ òun níbi òun ìlú wa wà tó wọ́n gbọ́dọ̀ kọ́ ẹbí lẹ́ẹ̀ owó ti gbọ́dọ̀ kọ̀kọ̀wé òfin kọ̀kọ̀wé lẹ̀ ẹwà mọ́wà bóyọ̀ nítorí láti pé àtàlátọ̀ àtàlátọ̀ bẹ̀rẹ̀ sí ìta ọmú lẹ́yìn kàkì yẹn ọmú kàkì yẹn bí i ọmọ akutu ti ta ẹ̀kọ́ pọ̀ ọmọ akutu ti ta ah olóhùn nígbà ọkọ̀ yẹn lẹ̀ olóhùn òun yàrá ìmúre ní kò mú orí kò tó ń kàn ní kò tó ń kàn ní òfin lọ sí olóbó wọn admission tó fi ṣe lọ́lọ́ sí university ó di ẹyin ọ̀yá mi ní islam ọba yorùbá níṣẹ́ láti fi gan ipò ọ̀rọ̀ àdúrà ti fi àti nípa àwọn àtúntìr àwọn ní ìsàmúra àṣẹ láti gbà ẹrù tí ẹrù kí ọmọ tó àmọ́ ìrún ní six hundred nípa àṣọ àti ẹ̀ ń sọ ibi kakọ́lá àti kọ́ńbẹ̀rin làkọ́nà mi ìjẹta ìdíbẹ̀ ni wọ́n ní àmì ìlú ní àmì ìlú ní kí ló dé kìí jẹ́ píp wá ń dó ní ilẹ̀ rẹ̀ ìgbàpẹ̀rẹ̀ fún ilẹ̀ nípa tí wọ́n ti wọ́n ti kọ́ lọ gbogbo ìpò rẹ̀ pẹ̀lẹ̀ àwọn ọmọ tí kí wọ́n lẹ̀ ń kú wọ́n sọ igi lọ́wọ́ ìpò rẹ̀ fílẹ̀ àwọn ìdíjẹ́ ìṣẹ́ lójú bímọ náà tí wọ́n fẹ́ràn náà nù wọ́n ti pàṣẹ báwọn àti àwọn ọmọ ọdẹ lóhùn pé ó ń ṣe pẹ̀lẹ́ ìṣẹ́ ìdí ìrún ìdíjú ní ní ààwẹ̀ ẹlẹ́dọ̀dọ̀ ní gbogbo wa fún ọjọ́ pẹ́sìtẹ̀n gbogbo wa àtàlù islam ní pẹ́sìtẹ̀n àti ìlú wọn lọ́rọ̀ fún kẹ́yìí ààfẹ́ kẹ́yìí ààfẹ́ ọdún mọ̀ yẹ́mi ní islam ní pẹ́sìtẹ̀n púpọ̀ ẹni tí láti ṣe púpọ̀ láti bá ń kára òjìrè àmì tí wọ́n jáde wọ́ lọ irú àwọn ẹgbẹ́ ìlọ́dún bá pọ̀ mí bí ìgbà láti máa lọ́wọ́ gbogbo ìdáhùn kò dúdú ní ẹgbẹ́ ìkírun ìdáhùn ní kí adéṣíṣà pé mùsùlùmí ni ọjọ́ gbígbé àní àtàládùn náà máa lọ́wọ́ gbogbo àwọn ìgbéró òfurufú àmì gbogbo kí ọjọ́ àti báyìí àwọn kankan tó bí mọ̀ tí mùsùlùmí nù

àníbi ìdí pọ̀ ẹ̀dùn. dáwà ẹ̀dà tí dáwà bá ti wáyé yìí bẹ́ẹ̀ ní ẹ̀sìn náà pẹ̀lú ìkìlẹ̀ àmùtúgbà àwa ní ti bílẹ̀ àní ti tó gbogbo wa ọdún àti gbogbo àmì ìlú ìjọ tí ó jẹ́ nǹkan àti kórè tó léyìn orí tó kò ní ní kàrámà lóhun gidi gan àti ọ̀rọ̀ amẹ́ríkà ti pàṣẹ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bí wòlíì ní ìjọba ilẹ̀ ní ọ̀gá ẹ̀ẹ́dẹ́ rí èsì agbárí láàárọ̀ yìí ó tún dákì jẹ́ kìkì kan ẹ̀kìkì jẹ́ fún mi àti ààrùn ni ó ní ẹ̀kìkì ààrùn èyí fi kọlọ ẹsẹ̀ lásán ṣé màá ju islam yìí fún un níbi títí ń tọrọ Ọlọ́run tẹ́lẹ̀ díẹ̀ nù títí Ọlọ́run tẹ́lẹ̀ díẹ̀ nù ó di ní wàá máa ṣàlàyé islam fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó di wà ìjọ kò tó ti pé pé iṣẹ́ dáwà ẹni rẹ bá ti ráyè ìṣiṣẹ́ dáwà ní ìfọkẹrẹ ìnìyàn fún àti ìṣiṣẹ́ rà orí tí iye tí a ti jà ní ọ̀tún wá nílá ìṣe wá ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ wa oye ẹlẹ́gbà bọ́ọ̀rọ̀ aláàjì ni ẹ̀dá tí ó jẹ́ nǹkan àfi kórí tó gbẹ̀yìn orí tó kù ní ní kàrámà ẹ̀dá tí ó jẹ́ nǹkan àfi kórí tó lẹ́nà tó é sì. náà ni òṣàǹfààní yìí. wọ́n ti ń gbáyà ẹ̀ máa ń sábà ń gbáyà. wọ́n ti ń gbáyà ọba ẹ̀kọ́ yẹ ẹ̀dàpọ̀ ìdí ìbílẹ̀ tó bàtà látò ẹ̀yìn tọ́lọ̀ ọ̀gbọ̀n mo gbọ́ ẹ̀yìn níbẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀kọ́ tó ń blázà lẹ́nu bí mi ẹ̀jẹ̀ ẹ̀kọ́ tó ń blázà fún mi ṣẹ́fẹ́ á ọba ti fún ẹ̀kọ́ tó fún ó yé mi ó yé mi ọ̀rọ̀ mi kúrò ibi ti gírèjì yóò fa hikma mama wa sí Aisha radiyallahu anha ti jẹ́ káàtì kàlàtà sọ̀rọ̀ ní nípa ọ̀rọ̀ tó kọ́ palẹ̀ nítorí ọ̀rọ̀ sí mi ọlọ́kùnrin wa ti sí àmì nítorí wa ti. àmọ́ àyẹ̀wò sọ̀rọ̀ yìí láà kọ́ pa ṣẹ́ nípa fún mi ẹ̀rọ ìgbà àkọ́kọ́ dára mọ́lọ́ sílẹ̀ lábúdán ọ̀sán kò sí mọ́ àwọn ẹ̀mọ̀ nsúrò kò lọ́sùn منصور ربما أما يجزى نسبة عن القرآن يسألك عن الخمر والميت ممكن يقول أن تعطموا ما في جنجة ó bí wa àwọn ọ̀gbọ́n gbogbo sílẹ̀ wọ́n ni àà àǹfààní wà ń bẹ fáwọn ènìyàn àti ìjọba ń bẹ wọ́n ti mú hùmù àti ẹwọn akọ̀mí na fi ìmọ̀ gbogbo ìjọba ń bẹ̀rẹ̀ nígbà tó dúró yá tí wọ́n ti mú kí tí wọ́n ti mú tí wọ́n ti fi kílẹ̀ ayé ọ̀kọ̀ àtọ̀rọ̀ gbogbo àwọn láàbẹ̀ kùlì yá ayé ọ̀kọ̀ àtọ̀rọ̀ ní ààbò mọ̀nyẹ́kọ̀ ni wọ́n ti kọ̀ sọ̀láàtú wà á ń tu sùkárà àti kúrò sọ̀láàtú wà á ń tu sùkárà ẹ má dìbò yẹn bí wọ́n ti fi ní bá ti mú kí yóò في مواعيد عن عن انما الامر والميت والعذاب والاسباب عند لما كده يجوز من عمل الشيطان يا وعي انا كنت بيني وقرب ما في السامل هو بتجريد بتداب بتداب بتداب قد يراني يا لكنا تكون يومي أنا ما جاوا يا با انه ملائكه انا Ẹ dàgbà àṣùgbọ́n àṣùrò tó lọ ní gbọ́mọ̀ ọgbọ́n ní ìlú ẹmẹ́jọ yàn gbẹ̀rẹ̀ ìkẹrẹ wọ́n pè é kí ló dé nílé ọtí láti àtọ́jú lọ ní kí mo àṣùbà. àtẹ́lí ní àwọn ẹ̀lẹ́ já sísẹ́mù rẹ̀ fún mi. Ẹ̀rẹ́ àwọn akúkọ̀lù fún mọ̀síkà ní ṣíṣe mọ̀síkà dáná. Ẹlẹ́sàn tó dúkà lákẹ̀lá sí. Ẹgbà mi ti gbé sáà mọ́ owó. Ọlọ́run bá kó sàlọ̀. Ọlọ́run bá kó sàlọ̀ آمية علم آمية العلم بأسماء الله وصفاته àwọn ẹ̀kọ́ tó àwọn fáyín kọwàá yí ọlọ́wọ́ الله sanlẹ̀ sàárì wọ́n kọwàá sanlẹ̀ ìgbà míì mọ́ máa sọ pé ọlọ́wọ́ bá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run fi ṣèkò ń gẹ Kaduna tí mo fi wá Kaduna ọlọ́run fi máa ń fi bá bá súnà níbi sílẹ̀ kàdé kuma dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá kí ọlọ́run mi sọ pé ọmọ sẹ́gbẹ́ yẹ alimọ́nà fúláàtì tí mo rẹ́ wọn kíra wọn yìí kíra wọn kíra wọn yìí kò sí kò lè rí ìtàn kò lè rí ìtàn ọ̀fẹ́ ni à ń kú sí àyè ní Madina. Eh, olùkọ́ àjọ lọ sí àgbọ̀mí ẹni nígbà tó ń pín tí òun tó kù kù láì lólókù tí bú tó bá yàrá lè kó ogun òṣèré bí ọdí hàn tí bí àwọn tíra yìí ṣe lè bí àwọn tó lè rí nǹkan tó kẹra ní àárín jàní ọdí wà so jàmí tí mo lọ sí àìdí báyìí nínú máa dùn tó wọ́n kíkà lọ ní mi náà dùn nígbà nìkan tó lè pè mo ní ìpínlẹ̀ sí ìkókò ní ìgbésẹ̀ ní ìkókò ìpínlẹ̀ àti wíwọ́ láti ìpínlẹ̀ rẹ̀ láti sábò àwọn tíra yìí àgbà ní à ó sì mọ̀tí mọ̀ fún tíra ní ọ̀fẹ́ ní òsì ìfẹ́ ọ̀fẹ́ ẹ̀yà ìkọ̀ sọ̀rọ̀ ẹni nígbà sọ̀ kí ní kíkọ̀ ló wà náà nìkan tí mọ̀tí sọ̀rọ̀ nínú àlọ́ ní kò tíra bẹ́ẹ̀ sì gbígbà mú sí tíra ní òsì tíra tí ó sàn tíra tí wàá kó wọn náà ní wàhálà báyìí ó di àti kó wọn náà ní wàhálà báyìí ó di wà mọ́ wà ní kíkọ̀ mọ́ lẹ́nìkan tí ń ta àwọn tíra wọ̀nyí àwọn tíra àtàwọn yìí ní cigar company brian lọ́nà tí ọjọ́ ń jẹ́ àwọn yìí ọ̀fẹ́ ló ń túnmọ̀ sí ó tó ní ìgbò tọ́lá àwọn báwọn tí ń pa táì gan àwọn ilé adásọ́tẹ̀ nígbà náà owó làwọn fi kó wa lọ́ọ̀kì làwọn kó nínú ìdílé lóṣù àná owó làwọn fi kàn wọ́n láti nu wọ́ọ̀dì college kókó làwọn kó làwọn fi kó wa táwọn bí sílẹ̀ lọ́kọ̀ wúlò fún àárọ̀ wọ́n ní kíkọ̀ ṣùgbọ́n ní wọ́n ní kíkọ̀ àánú ajé òkúrẹ̀ bí àdá yorùbá wọ́n kù sí àyẹ̀ ní okùnkùn máa ti fún àjọpẹ̀ sílẹ̀ fún àtànàtì tí wọ́n ní síra ní ìṣẹ́wá pé wọ́n ní síra ní bọ́ọ̀lù mẹ́wàá tí bọ́ọ̀lù tí wọ́n ti sùn gbogbo bọ́ọ̀lù yóò kó ti fún sí ti kọ̀ndẹ́mù ti kọ̀ndẹ́mù tí wọ́n lọ sí ibi mú kò sí lọ́rùn mú kò sí lọ́rùn mú ń zà mú ń ti di ọlọ́run kó sànù أهمية علم بأسماء الله وصفاته تسيك حكي إن باك قلوبة وصف قلوبة لقد مر بنا معنا لقد مر معنا بيان صدق ذكر الله بذكر أسمائه وصفاته الوارد في كتابه وسنة رسوله صلى الله عليه وسلم سواجه على عين قولة بسنة قلوبة pẹ̀lú ìrántí àwọn orúkọ ọlọ́wọ́n bá àwọn ìròyìn ẹ̀ kó wá nù títà ọlọ́wọ́n bá àti súnà níbi sọ̀rọ̀lá ọ̀rọ̀ sílẹ̀ mímọ̀ láàrẹ́ ìlọ sí ìfẹ́lẹ̀ zalik nínú jẹ́ wípé sí ìyèmí ti ní kọ́ láti ní ìfẹ́lẹ̀ yìí ìdámi sáàni àti gbọ̀ngàn alámàrí yìí òkùnkùn لاستجاب هذا الأمر من الفوائد مضغة àwọn mélòó mélòó ni kí ẹ máa lo àsìkò rẹ̀ masukoolu pẹ̀lú àlámàrí tí kò ní àwọn àǹfààní tí ẹ máa jẹ ní àìndí ẹ̀mí òsìmárì ìyá ní à àtàwọn èso ìjìnà lẹ́gbẹ́ àwòrí méjìlélọ́pọ̀ mọ̀lá àdùn dáìmà àtàwọn ẹ̀sìn láíláíláí kìrìtẹ́ láíláí والخير مستمر في الدنيا والآخرة أتوري ثم لرا وسيدا لا يتعلى القيامة هذا صد يرجو إلى أسباب عديدة ومن قطع مولاي هذا كلاسي أما كتبي أما جيدك أقوى أهمها كما هو زمان أولا أنا أقوم به أن علم بالتوحيد أسماء وصفات أشرف العلوم وأفضله وعلاها مكانة وأجلها شعلا الله أكبر أنا على أقول بقى عن حلم بتوهيد أسماء الله وصفاته كيف القول أبقى إن شاء الله قلت له أنا رقوري أنا رويه أشرف الأمور اليوم ولا لا رجل إنه ما هو سيجي وحتلها وليس نيجو وعلى مكانة كونك يجد له وعجل أشامنا الكبرية لوبين ببن له أشرف العلم وفضله من شرف معلوم torí ọlá tí ń bí fíìmà àti iyì rẹ̀ nígbà tí ìgbà yẹn gan fún ààrẹ tí kọjú ìpa rẹ̀ nígbà tí ọlọ́ọ̀bára fún àǹkọ̀rẹ̀ ń kọ́ lójú ìgbà ìgbà ń kọ́ lọ́ọ̀bá ẹgbẹ́ olólọ́dún yìí ولا أشرف ولا أفضل من علم الله وأسمائه وصفاته الواردة في الكتاب والسنة يسين قالوا لا تنيي tó ìmọ̀ní pọ̀ ọlọ́wọ́n ọba àtàwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ tó wá ní òkúta rẹ̀ àti ní súnà níbi sẹ̀sẹ̀lẹ̀ bọ̀lá ààzà délé ìnà ìsìdáàrì bí fàmìlì ṣe máa lo àṣìkò láti gbọ́yé nípa orúkọ ọlọ́wọ́ àtàwọn ìròyìn rẹ̀ wọ ilmu bí kí n kalẹ̀ wọ́n bá tó ànú ثم وزن بارد استدال استدال بأشرف المطالب بلك ينلو أسكولة في بيت الدعس من دي ما هو وأجل بالقاسد يتبقى عنية دي ما فخلصي تقابله وعنين تكري عما نتابق عني نفواقي كي العلم أفضل مطلوب فتى لذوه مال الدين ودنيا غير منعدم على علم أفضل على علم أفضل مطلوب ìdẹ́rí yẹn òun náà ló fi dáàbì ní ọlá ìmọ̀túnṣẹ́mọ́ wa pàtà líbò lọ́nà ìdáàbì bí ìnà ọ̀dún yẹn yóò rí bí ayé yóò rẹ̀ sí ìrìn ayé náà oníbìsọ̀kan méjì oníbìsọ̀kan méjì ó bí wa وطالبه ينال الدين والدنيا بغير من عدم ثانيا على تجي أن معرفة الإبداع كما انقلب وعلم به كما انقلب وكما انقلب كتبه أبدا إلى محبته يوم يروي أجمل نشي الله بنا وتعذيم إلى الجوم به وإن جدا وخشية هذه الآية علومة وخوف يلمى بالعلومة ورجاعيه هذه نيرة العلومة سبحانه وتعالى وإخلاص عمل به أبو ما كنت بلون خلصوا وحياة عبد إلى هذا وتحصيله من عالم الأحداث وأفضله وأجلها وأفضلها وأجلها وحياة عبد بكاتا يروه إلى عادة لا من قولوا بعيد وتعطيل من من هي عادة من العادات كون بغاية تبتل قتل الله على ابن كريم رحمه الله قال ابن كريم رحمه الله ذلك وليست حاجة أرواق إلى عادة منها إلى معرفة رباريها وفاكرها ومحبته وذكره hajj bíi kò sí bùkátà táwọn ẹ̀mí ìdí nífìsí bí tí nífìsí ní gbogbo bùkátà yìí ní tó pé ìlà ṣe ní ààrùn gbogbo nǹkan ìgbàgbọ́ ọmọ nípa ẹ̀ńtọ́ dáhùn ìfà àtìlẹ̀fà ẹ̀ńtọ́ tó lè hun ọba láti láti máa sùmẹ́tì kan ọba náà láti nífẹ̀ẹ́ rẹ̀ láti máa sùmẹ́tì kan ọba wọn wọ ìbáàjì bíi فلو بناه وطلب الوصيلة إليه أكيد مولانا تفضل ربع وزلفى عنده أتسمى ربع سبحانه وتعالى زلفى أتسمى ربع سبحانه وتعالى إلا ويسلك تسلك بدعم يمويه زلفى لسلك أديوا زلفى سبحانه ربع ولا سبيل إلى هذا إلا من معرفة أوصافه وأسمائه بس شوانا تنظم ليه àyàfi kí yẹn mọ̀ nípa àwọn àròyìn ọlọ́run bàtà orúkọ rẹ̀ kọ́nà abdulá àlẹ́mú kánà bíláhì àràfò gbogbo ògbà tí orúkọ jẹ́ tó bá mọ̀ nípa orúkọ ọlọ́run bàtà ìròyìn ọlọ́run bá bẹ́ẹ̀ náà ní ti gbégbé kí yọ mọ̀ ọlọ́run bàtà ìròyìn ọlọ́run bàtà ní ti máa wá wà ilé àtìlábù yìí ti bá súnmọ́ ọlọ́run bá kúlọ́mà kánà láha أنكر كان عن بالله أجهل وإليه أكره ومنه أبعد gbogbo àti kakúrò láti mọ̀ ń pa àwọn orúkọ lọ́ọ̀bà àti àwọn ìròyìn ọlọ́ọ̀bà nígbà láì mọ̀kẹ́ kọ́ lọ́ọ̀bà tí ó kúrò láti máa súnmọ́ lọ́ọ̀bà yóò lẹ́jìnà sọ́lọ́ọ̀bà wallahu yanzilu abdi min nafsihi haythu yanzilu abdi min nafsihi bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà máa gbé ẹrú sáyẹ̀ rẹ̀ nítorí pé ìdíra rẹ̀ sí ni ìdíra kalamu rahimahullah ọ̀rọ̀ ibi sayyid rahimahullah nítorí bí sí ni ولا تكلمنا بالليل هذا وتاثيره إلا بمعرفة أسماء الله وصفاته باني الرمى حتى اليوم إليه حتى إليه أيا سكين أما نتاو ربولون بتوان روين تفكت لي كده جبهي فيها نتعرف وفهم بمعنيها كده جبهي أوا تماري سبحانه وتعالى أوا ما تشكنا بيه أولي أوا ما مقاصد iná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ̀ tí ó káàkiri àdúgbò wọn kò kálé yóò kálé yóò tẹ́yìn orí ìfìlọ́fẹ́ òjò àti tí àmọ́ yẹn gbẹ̀rẹ̀ rí ó ní ẹyìn ìlú lérí ó ní àwọn ọmọ káàkiri lọ káàkiri àdúgbò yẹn bínú káàkiri ẹ̀ṣẹ́ mẹ́rin lọ káàkiri. bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ àti fún wa bínú sí wọn ni ẹ̀ṣọ́ ìlọ́pọ̀ ní pẹ́ẹ́kí kí máa síwájú wọn kí máa bínú sí wọn ni ẹ̀ṣọ́ ìjọba mú kálẹ̀ kan náà ẹ̀ṣọ́ ìjọba mú kálẹ̀ kan náà oye na ثالثا أبي أن الله أخلق الخلق وأوجدهم من العدم الله سبحانه وتعالى جاء ذلك ما به لا تزور ذلك كثير وسيك تجي أجيك أجيك قلنا ذلك بعد من هذا من العدم هذا وسخر لهم السماوات والأرض وما فيما ليعرفوه ويعبدوه هو رب سبحانه سمعت لكم الله أكبر وما فيما تدوان سمعت لنا وروني وسبحاني ودوني وكذب سنة رسمع ليعرفوه كما بلوبة ويعبدوه كما قال تعالى قلوبة نقول الله الذي خلق سبع سماوات من الأرض مثلهن ولو بلد أن سمع بيدي أتبناه نزل الأمر ولو كان صواتك بينهن نانوا يعلموا أن الله هو على, كل شيء قدير كلبان تعلموا كلباما أن الله على كل شيء قدير قلوب الله بربك أن الله قد أحاط بكل شيء علما قلوب الله بربك ساعات وقمن قبل سبحانه وتعالى كما سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يتحمون إن الله هو الرزاق ذو القوة ذو القوة متين ọlọ́run ni mi ọ̀dá ìgbẹ̀ náà tó bèèrè yàn fún kàmẹ́ tó bèèrè mi mi ò bùkátà láti kí kí wọn bí ẹ̀rẹ̀ mi ò bùkátà ìgbẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ọba náà ni gbogbo aláàdì kí lọ ọlọ́run ọba náà lọ bá kọ́lágbára jùlọ tó kára síbi هذه الجاية التي خلق الخلق من أجله سيدنا لذلك تتبعوا وعددوا لتحقيقها كما بيلك ما مو به شيء والاحتجار بمعرفة أسماء الله وما له أسماء إنها أسباب من طرق لعبة وصفاته استدال بما خلق له ماء العبد بين يقولون لدون كان طريقا وسرقه بما خلق له ìbámà mọ̀ ń kọ́ náà bá àtúbá ti dára dáre ìṣe ọ̀pọ̀ fún nǹkan dáńtọ̀rẹ̀ wọ́n láyé ń bàgé ní abdu abdulbaya ìbáde ní abdin sọ́dúnláyé àlèyé azim ìṣẹ́ ìkọ̀pọ̀ fún ẹrú tọ́lọ́wọ́ bá so látọ̀pọ̀ fún tọ́lọ́wọ́ tó ti pọ̀ fún ṣe tọ́lọ́wọ́ ní àmọ́ àlèyé mùtàwá bíà أن يكون جاهلا به ولا لا يمكن طوله مباري يعني مؤردا عن معرفته سبحانه من تقل أكمل الله مباري سبحانه وتعالى الله مباري سبحانه وتعالى رابعا على كاري بجد أركان الإيمان ستة تنوى وأقو إيمان بيفا بل أفضلها وأفضلها بل ìfọ́lọ́lájú náà wọ̀n kò ní mẹ́rin mẹ́rẹ̀ẹ́fà àti gbígbé rẹ̀ alẹ́ ìmánu bìlá náà ni ìgbà ní kọ́lọ́ ọba àti tún bìlá àbí ẹ̀kọ́ ni bọ̀lẹ́ ń tẹ̀lé ìmánu mọ́tẹ̀lẹ́ ti kọ́wọ́lọ́ ọ̀dì àmọ́tù bìlá ìmánu ti kí sẹ́kọ̀ọ́ kí gbọ́ ọba gbọ́ ìgbẹ́rì máa rí fàṣí ìbílá bìlá jẹ́ kí wọ́n mọ̀ kọ́lọ́ ọba náà bala الذي يؤمن بكتاب الله ويذكر الكتاب في معرفة اسم الله وصفاته kọ́lẹ̀ máa gba àwọn ìjìnlẹ̀ díẹ̀ láti mà nípa àwọn orúkọ àṣọrọ yẹ ọ̀gá ẹbí tí wọ́n jẹ́ tó yẹ plane tí ó dé ipò àwọn àmàdájú láti máa rí ti ìbẹ̀rọ bí ìpónú ìmánu kí láti mọ́ ọ̀rá tó pẹ̀lú orúkọ àtàwọn ẹ̀rọ yẹ bẹ́ẹ̀ ni mẹ́rin èsìkò ìlàmà ìdáadáa máa rí asma ilá ìwọ̀sì ìfàdí asma ìwọ̀sì ìfàdí ìgbọ́n sí nígbà tí àlékún nípa orúkọ ọlọ́ọ̀bà tàwọn òye ìdáadà rábì tí ó bá bí sí kí ní mọ́ ọlọ́ọ̀bà rẹ̀ ìdáadà ní ìmáni ó bá sí àlékún ìmáni rẹ̀ ìmánu kúlámà nápùtà nápùtà kúlámà ní mọ̀túkù ní àgbà kálọ̀lọ́wù tààlà lọ́rọ̀ sọ pé إنما يخشى الله من عباده العلماء àwọn tó ń kọ́ ọlọ́wọ́ nínú àwọn ẹrú ẹ̀dá tó mọ́ ọlọ́wọ́ ابن رحمه الله عصاوى ابن قيم قصير بايك اي انما يخشى حق القصيته علماء العارفون به اموتون قولوا ربكم قبلانوا با اموت عافا اموتون قولوا با لانه كلما كانت معرفة للعظيم كبير عليم موصوف بصفات الكمال gbogbo ògbà tí bá ti mọ̀ nípa gbígbígbígbígbí ọlá agbára ìmà gbígbígbígbí tí a ń dúwe bẹ́ẹ̀ náà ni sísà rẹ̀ àti yóò fi lọ́kọ̀ rẹ̀ mọ̀nà ó àwọn àròyìn ẹ̀ ní àsìmá yìí ní kórúkọ rẹ̀ na ilẹ̀ wà jùlọ ọ̀kúnlọ́mọ kí máa rífọ́ ti bí i àtàmù gbogbo wà lọ́kí ìjọba mọ̀ nǹkan àwọn olóyè ti pé lọ́kẹ̀yà bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ bí i bẹ́ẹ̀ náà ni ìpáyà ọlọ́wọ́ ọba yóò bá tóbi sí ìdìmọ̀ pèsè ìta kàlámùhó ọ̀rọ̀ ìdòkànlẹ̀ ìpínlẹ̀ ọlọ́wọ́ ọba sùpùsánà ọ̀tà ọ̀tàfẹ̀rẹ̀ tó ń tàyà bí